وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهادي هادي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adarapẹ fún ọlọ́mọba aṣèyà sọ́látù fún anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa látinú alkur'an karim látinú sóràtún náà aya 113 أعوذ بالله من الشيطان الرجيم ولقد جاءهم رسول منهم فكذبوه فأخذهم العذاب فأخذهم العذاب وهم ظالمون فكلوا مما رزقكم الله حلالا طيبا واشكروا نعمة الله إن كنتم إياه تعبدون الله سبحانه وتعالى lẹ́yìn ìgbà tí ó fún wa ní àpèjúwe ìlú tí ó jẹ́ ìlú ìfọ̀kànbalẹ̀ tó ṣe pé jíjẹ mú ó ń wá pẹ̀lú ìrọ̀rùn fún wọn láti gbogbo àwọn ààyè ibi tí wọ́n rò kan àti ibi tí wọ́n rò kan ṣùgbọ́n fàkàfàrà ti ánìrùnmílá ìlú yìí ó ṣe kèfèrí pẹ̀lú ìdẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala fa'adákọ̀ allahu libasa jùrì wal khawf ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó wá fún ìlú yìí ó fún wọn mú ní aṣọ ibi wal khawf àti ti ìbẹ̀rù bímá kánú yasnaun látara iṣẹ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣe a sọ fúnra wa yìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wọn ní ìgboro mọ́kà ní eléyìí rí fẹ́ sí gbogbo nǹkan ló rọrùn fún wọn ní jíjẹ mú ṣùgbọ́n gbà ọlọ́run ọba subhanahu wa ta'ala. ala tó gbé anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam dìde láàrin wọn gẹ́gẹ́ bí òjíṣẹ́ wọ́n ṣe kẹfẹ́rí pẹ̀lú ọ̀rọ̀ tí anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam tó mú wá ọlọ́dúnwà lọ́kọ̀já ahùn rọ̀súlùm minhum òjíṣẹ́ ó ti dé wá bá wọn láàrin wọn fàkàtàbùhù wọ́n pe òjíṣẹ́ ìnírọ́ fa àkádà òmùlẹ̀ àdáàbò ọ̀hún zọlímọ́ọ̀lù ọlọ́run ní ìyá wa gbá wọn mú lẹ́ni tó ṣe àbùsí fún ẹ̀mí ara wọn ọlọ́run wa subhanahu wa ta'ala ó ń tẹ̀síwájú ó ní fọkúlù mi mọ̀ràn zákọ̀kùmùláwù halalan tayyiba ẹ̀yẹ èèyàn ẹ máa jẹ nínú tí ọlọ́run ọba tó fi ṣe àrísìkí fún yín halalan ní nǹkan tó jẹ́ nǹkan halali tayyiban ní ìtó tó dáa wọ́ṣkùrù ní ìmọ̀tàlá ìdẹ̀rọ ọlọ́wọ́n ọba lé yín lórí ọlọ́wọ́n ọba ní ẹ máa dúpẹ́ fún nkuntum ìyá òǹtà àbúdó tó bá ṣe pé ní ti tòótọ́ ọlọ́wọ́n ọba nìkan lẹ́ ń sìn ṣe aláwo áyà yìí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ń pe àkíyèsí wa síbi kankan ọ̀hún náà ni wípé òun ọlọ́wọ́n ọba òun dá fún wa gbogbo tó ń bẹ lórí ilẹ̀ ṣùgbọ́n lára àwọn nǹkan tó ń bẹ lórí ilẹ̀ yìí ọlọ́wọ́n ọba ṣe àwọn nǹkan kan léèwọ̀ fún wa tó ní a gbọ́dọ̀ láti lè fi jẹ́ kí a sin òun ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala àwọn nǹkan tí ọlọ́wọ́n ọba ṣe léèwọ̀ yìí tó ní ká má dédìí rẹ̀ àwọn nǹkan wọ̀nyí ìjìnà sí wọn òun náà ni tó tọ́ka wípé à ń sin lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ní bó ti tọ́ àti bó ti yẹ ìmọ̀ á ṣe àwọn nǹkan wọ̀nyí tọ́lọ́wọ́ ọba ní ká jìnà sí ó túmọ̀ sí wípé question mark ó ń bẹ níbi ìjọsìn wa bẹ́ẹ̀ ni tí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó bá pa wá láṣẹ pé ká máa ṣe ṣíṣe eléyìí ló túmọ̀ sí pàǹsí lọ́wọ́ ìgbé àwọn nǹkan yẹn jù sílẹ̀ ó túmọ̀ sí pé àmì ìbéèrè ńláńlá ó ń bẹ níbi ìjọsìn ọlọ́run bàtà aláǹṣe ọlọ́run bá subhanahu wa ta'ala onífọkúlù mi máa rọ̀zákọ̀kùnmù lọ in tí ọlọ́run ọba pèsè fún yín ọlọ́run ni ẹ máa jẹ ń bẹ́ halal èyí tó jẹ́ halal ni ẹ tọ́yé bá èyí tó jẹ tó dánú ẹ̀ ní kẹ́ jẹ ẹni tó ń ṣe bísínẹ́sì haramu àbóǹtajà haramu arísìkí ọlọ́wọ́ ọba lòun náà torí pé ọlọ́wọ́ ọba ló dá gbogbo ohun tó ń bẹ lórí ilẹ̀ mò ń wá rí owó àbí mo rí kójọ kò túmọ̀ sí pé halali ni ṣùgbọ́n arísìkí ọlọ́wọ́ ọba ni ló jẹ́ pé arísìkí ọlọ́wọ́ ọba ọ̀nà méjì ló pín sí arísìkò tọ́yìnbù àti arísìkò khabith arísìkí tó da àtàrísìkí tí ó da ṣùgbọ́n mùsùlùmí ni tó gbọ́dọ̀ máa ṣe gbìyànjú òní láti wá arísìkí tó da arísìkí tó da òun náà ni arísìkí tó jẹ́ halali ṣùgbọ́n kéèyàn wo wípé mo ṣáà mékì owó ń bẹ̀ tí bá ti mékì owó kò sí problem èèyàn mékì owó ń bẹ̀ kò túmọ̀ sí pé ní tí ọlọ́mọba yọ́nú sí ni ní tó kójọ látàrí wọn ló jẹ́ pé ìrònú ẹni tó jẹ́ mùsùlùmí tó lọ juwọ́lẹ̀ fún ọlọ́wọ́ bá yóò yàtọ̀ fún ìrònú ẹni tí ó kìí ṣe mùsùlùmí ẹni tí ó ń ṣe mùsùlùmí ibi tó wù kówó ti wọlé kò sí problem náà ni lọ́dọ̀ títí ẹ̀ ṣùgbọ́n mùsùlùmí ibi tí owó rẹ̀ tó ti ń wọlé ó gbọ́rọ̀ mọ́ bolóńdó owó tó ń rí sí ó gbọ́rọ̀ mọ́ torí pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala yóò wa bó la ti rí dúkìá méjèèjì náà là á ṣìṣirò rẹ̀ tó bá lè jọ́ gbé ní alkiyama kódà ara wa à á ṣìṣirò bó la ṣe lò lọ́lọ́run sọ fún wa nínú alukur'an pé iná sámà wàlbásọ̀rọ̀ wàlfúádá kúlù láìkẹ̀kẹ́ náà á mú wọn sùn ọlọ́ni etí gbọ́rọ̀ yín bákanná ojú rína yín ọkàn yín tá a fún yín ọlọ́ni gbogbo ẹ̀ pátápátá là á béèrè lọ́wọ́ yín bó la ṣe lò ọlọ́mọba subhanahu wa ta'ala wa ń pa kéésì àwọn èèyàn ó ní fọkùnlú mi máa rọ̀zọ́kọ̀ kún mu lọ ntí ọlọ́mọba bá ń pèsè fún yín ẹ máa jẹ́ halal èyí tó jẹ́ halal tayyiban èyí tí ó dáa anabawa muhammad sallallahu alayhi wa sallam ó ní iná lọ́la tayyibun ọlọ́mọba ọba tó ni tó mọ́ láyé kọ́bálù ilà tayyiban ọlọ́run ò lè ní gba nǹkan kan lọ́wọ́ yẹn àfihàn tó mọ́ olóògùn jẹ́ pé ẹni tí ó jẹ́ owó àràmù lówó ẹ̀ tó wá lórí iye sọ́dákọ̀ sọ́dákọ̀ tọ́lọ́run ọ̀bọ̀ ò lè gbà lọ́wọ́ rẹ̀ ni tó bá jẹ́ pé owó àràmù ni owó ẹ̀ owó tí ọlọ́run ọ̀bọ̀ gba sọ́dákà ń bẹ́ òun náà ni owó tó ṣe ibi jẹ́ owó halali ọlọ́run ọba subhanahu wa ta'ala oníwáṣukuru ní ìmọ̀tàlá ẹ máa dúpẹ́ orí tí ọlọ́wọ́n bá ṣe fún yín ẹ jẹ halali nínú arísìkì tó ń wá ẹni tẹ́jẹ náà kò ń ṣe mímọ̀ ṣe yín bẹ́ẹ̀ ni kò ń ṣagbára yín ẹ̀tún dúpẹ́ fún ọlọ́wọ́n ọba lórí ẹ̀ nǹkan tó ìyá ọ̀tá ọdún tó bá ṣe pé tòótọ́ ọlọ́wọ́n ọba nìkan rẹ̀ sí àwọn ará mẹ́kà wọ́n ṣe orí kúnkún pẹ̀lú gbogbo ìrọ̀rùn tí ọlọ́wọ́n ọba ṣe fún wọn ọlọ́wọ́ bá ní ushba ilé ìsàmáràtú kúlì ṣe gbogbo èso oríṣiríṣi náà jẹ nísìnyí àtà bá débẹ̀ kò ń ṣe pé gbogbo èso ló ń kún bẹ kò fẹ́ sí èso kan tẹ́ ẹ fẹ́ rà tẹ́ ẹ ríra ń bẹ bẹ́ẹ̀ náà ni láyé jọ́run ṣíwájú pọ́nà ọba tó gbé alẹ́gbọ́ muhammad sallallahu alaihi dìde lójíṣẹ́ wọ́n ṣe ń rí àwọn nǹkan gidi jẹ náà ṣùgbọ́n ní àsìkò gbà ẹni káfàrà tìbí ánìrìnlá èyí tí lè fi oore mọ̀ sí ọlọ́run ọba wọ́n ṣe aláìmoore wọn ọ̀gbà anábíwá muhammad sallallahu alaihi wasallam gbọ́ anábíwá muhammad sallallahu alaihi wasallam ó wá ṣàkóṣe pé fún wọn látara eléyìí ọlọ́run fìyà jẹ wọn ọlọ́run ní àmúhàrù lè bá ebi àti ti ìbẹ̀rù aṣàlàyé ilé fún wa ní ọ̀sẹ̀ tó kọjá ìtọ́lọ́mọ máa sọ òun ni wípé ìtẹ̀yàn bá mu àbí tó ń jẹ òun náà ni tí ó mọ̀ nílà pala rẹ̀ ẹlòmíì tẹ bá wo appearance rẹ̀ ní ẹ mọ̀ sọ pé nìyí ń jẹ nǹkan dáadáa ó lè mu nǹkan dáadáa látara appearance ṣùgbọ́n tí appearance ẹ bá jẹ́ nǹkan tó wà pain ní tó ṣe pé ẹ ṣe ń wo ooru bẹ́ẹ̀ ni gbogbo àwọ̀ rẹ̀ rírúkurukú àmì pé kò rí nǹkan gidi jẹ ọlọ́run wa subhanahu wa ta'ala dé kí àwọn èèyàn rù ní àsìkò gbà yẹn débi pé tẹ́ ẹ bá rí wọn ẹ ní ebi àti ìbẹ̀rù ni wọ́n wọ́ ẹni tó bá ń bẹ̀rù tí ìbẹ̀rù ń dárò ẹ mọ̀ rí lójú ẹ̀ pé ẹni yìí ni ìbẹ̀rù ń lọ́lọ́run bá fi sọ pé òun fún wọn mú aṣọ ebi àti aṣọ ọ̀bẹ̀rù that is ebi tí òun fi pa wọ́n àti òǹgbẹ tó ń fi gbẹ wọ́n ó padà di tó hàn lára wọn bí ìgbà tí wọ́n wọ aṣọ lọ́dọ̀ àwọn oníbàlágà ní àwọn tí wọ́n lọ sọ̀rọ̀ ń pa rhetoric àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí jẹ́ nǹkan tí ó yé wọn torí pé lára àwọn ọ̀nà tí yẹn fi sọ̀rọ̀ láti lè kí ọ̀rọ̀ kí ó múnádóko lélẹ́yìn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala wa ní èyí tẹ́yìn ó máa ṣe náà ni pé wọ́ṣkúrú ní ìmọ̀tàlá ẹdúgbé orí ọlọ́wọ́n ọba ìkúntù ìyá òtá ọdún tó bá ṣe pé ọlọ́wọ́n ọba lẹ́sìn tó tọ́ inú àwọn súra tàti kàkọjá ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni wà àtàkùn ní kúlì máa sáájúmù ọlọ́run gbogbo tẹ́ ń béèrè lòun fún inú ẹ̀ bó wọ́n bá ti ẹ̀ fún gbogbo ẹ̀ wọ́n ta ó dùn ní mẹ́tàlá orí wọn náà bá lè lórí tẹ́ ẹ bá ń ṣùnkà rẹ̀ látọ̀sọ ẹ lè ṣùnkà rẹ̀ tán ṣùgbọ́n ọlọ́wọ́ subhanahu wa ta'ala sọ ní nàìjíríà sánà ẹni tí ó mọbi tó yẹ kó gbé ẹ̀tọ́ sí ni ẹ̀tọ́ ọlọ́run ọba yóò mọ ẹgbẹ́ e fẹ́ lómi tó ń bó jẹ́ pé ọlọ́run ọba náà ló ṣoore fún iná ìsánà làdọ̀ ọlọ́run kẹfà ọmọ ènìyàn aláìmoore rẹ̀ tó ló jẹ́ ọlọ́run nítorí náà yí èèyàn ẹ̀rọ orúkúwàjà ẹ̀jẹ̀ ni tí ó mọ dúpẹ́ orí ọlọ́run ọba ẹlòmíì ti dáadáa bá ṣẹlẹ̀ sí èyí tí lè dúpẹ́ fún ọlọ́run ọba bóyá kí ó ṣe nǹkan sínú mọ́ṣáláṣí ni àbí kó tiẹ̀ ran àwọn aláìní lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi tẹ́ẹ̀rí tí ó máa náwó sí àwọn nǹkan tí ó dáa ni àwọn nǹkan tó jẹ́ nǹkan haram òun lẹ́ẹ̀rí tí ó máa náwó owó sí torí náà ẹni tí ó bá jẹ́ olùgbàgbọ́ òdodo ó bọ̀rọ̀ jẹ́ni tó ṣe wípé ìpáyọ̀ ọlọ́wọ́ sùn hàn ọlọ́mọba subhanahu wa ta'ala ó tẹ̀síwájú ọlọ́ni innama harama alaykumul maytata wa dama wa lahmal khinziri wa ma uhilla li ghayri llahi bih fama torra ghayra bagin wa la'adin fa inna allaha ghafurur rahim ọlọ́ni ẹ̀yin ẹ̀yẹ ìtòhun ṣe ní èèwọ̀ fún yín òun náà ni almaytata òkú mbete wa bákan náà ẹ̀jẹ̀ wàláhàmà khinzir ẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ wàmà òhèlà li ghayri llahi bi àti gbogbo tó ṣe wípé wọ́n bá ń pa fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba fọmọ tó rà ghayra báàgin wàlà àádín fa inna allaha ghafurur rahim ẹni tó bá ṣe wípé necessity ló tì í lọ síbi wípé kó jẹ àwọn nǹkan wọ̀nyí gbẹ́yìnrà báàgín kò ń ṣẹni tó wù láti jẹ́ wàlá àádín bẹ́ẹ̀ ni kò ń ṣẹni tó fẹ́ kọjá àlà fa iná lọ ọ̀gáfóró rahim dájúdájú ọlọ́run ọba subhana wa ta'ala ọba aláforíjì ni ọba aláàánú ni àyà yìí ọlọ́run ọba subhana wa ta'ala ó ti sọ síwájú àbíká ní òfin yìí ọlọ́run ọba ti sọ síwájú àwọn ìta àti kàsẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àkọ́kọ́ òun náà ni wípé gbogbo tó ń jẹ́ òkú ńbete yàtọ̀ sí ti ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó yọ kúrò lórí àwọn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam sallam èèwọ̀ ni fún wa láti jẹ́ gbogbo tó bá jẹ́ òkú ńbete à ń jẹ́ kí lẹ́ni tá ń pè lókù ńbete òun náà ni gbogbo nǹkan tó bá yẹ kí wọ́n dú ní dúdú tí ẹ̀sìn gbé kalẹ̀ tí òun ìwà dú bẹ́ẹ̀ so ló fi jẹ́ wípé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ fún wa ní suratul maida ó ní hurrimat alaykumul maytatu wad-damu wa lahmul khinzir wa ma uhilla li ghayri llahi bi wal munkhaniqa wal mawqudatu wal mutaraddiyatu wan natiha ọlọ́wọ́n subhanahu wa ta'ala ó ní ẹran tó ṣe wípé wọ́n bá nǹkan mọ́ lórí tó wá kú ọlọ́run ni fún yín láti jẹ bákan náà wàtàtíha ẹran tó ṣe wípé ẹran ẹgbẹ́ rẹ̀ ló kàn án pa ẹran méjì wọ́n ń bára ọjà ìkan wá ka ìkan ìgbà tó kan ó kan tó ikú ni àwa ni àfẹ́ wéṣítì owó kó mọ́ lọ bẹ́ẹ̀ a sì lè fi ṣe pẹpẹ súùpù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òkú gbètè là ń jẹ torí pé kí ni ẹran kejì ti kan pa bákan náà ọlọ́mọba subhana wa ta'ala ni walmokuda tu walmutaradiya tu walnatiha almutaradiya òun ni ẹran tó jábọ́ láti ibì kan bóyá wọ́n jù ú lẹ̀ ni àbóhun ló jábọ́ fún rẹ̀ ọlọ́run ní ìgbà tó wá jábọ́ yìí ó wá kú látàrẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ́rú ẹran bẹ́ẹ̀ bákan náà ọlọ́mọba subhana wa ta'ala ni walnatiha tu wa ma akala sábọ̀ ẹran tí ẹran abìjà kan jẹ́ tó jẹ́ tẹ́ pa èyí tó wá ṣẹ́kù káwa náà ní afẹ́jẹ́ rárá òkú ń bete ni ilà màdà kéìtùm ọlọ́run ní àyàfi tó ṣe yí pé kó tó kú kó tó bẹ́mi mì ẹ tètè lépa bá ẹ rí dú ní dúdú tí ọlọ́run ọba subhanahu wa ta'ala yọ̀ǹda ọlọ́run ní àfẹlẹ́ yìí nìkan ọlọ́run ọba subhanahu wa ta'ala ó tún wá ń tún sọ fún wa nínú sóra yìí ọlọ́run ọba subhana wa ta'ala ní innama harama alaykum albaytata wa dama ọlọ́run ní okú ń bete òun ṣe léèwọ̀ fún yín wa dama bákan náà ní ẹ̀jẹ̀ òun ọlọ́run ọba ṣe léèwọ̀ èyí tí wọ́n máa ń pè ní dọ́ǹbọ̀rọ̀ ní ilẹ̀ yorùbá òun náà ní bàtà di nǹkan tó ń ni wọ́n ń pè ní àdánù tí ọlọ́run ọba ló ń ṣe wọ́n láhùmọ́lù khinzir ẹran ẹlẹ́dẹ̀ ọlọ́wọ́ bá ló ń ṣe léyìn léwọ̀ fún wa bákan náà wọ́n mọ òhèlè lè rẹ́ ìdílé láhìbé gbogbo nǹkan tó ṣe wípé wọ́n bá pa fún nǹkan ní ìlẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ló ń ṣe léwọ̀ gbogbo àwọn nǹkan tó náà bá ló ń ṣe léwọ̀ yìí èèwọ̀ ni fún wa láti jẹ wọ́n bákan náà èèwọ̀ fún wa láti máa tà wọ́n anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam onílà àdàláhùn yahood ibi dandan ọlọ́run ọba kó máa bá àwọn yahood lámà harama allahu alim ṣùgbọ́n ìgbà tí ọlọ́run ọba ní kí wọ́n má jẹ ọ̀rá tọ́lọ́run ọba ṣe léèwọ̀ fún wọn látara kọjá àlà wọn ọlọ́run ṣe ọ̀rá léèwọ̀ fún wọn anabiwa muhammad sallallahu alaihi wa sallam ni jamaluhu ọ̀rá yìí àwọn àlọ́ yọ وباعوه وطع وأكلوا ثمنه أو أقعد عن جووره owó iná wa ná lẹ́ni tí ó ń tanra wọn wípé ṣèbáàṣá jẹ ọ̀rá àtàní owó ẹ̀ là ń ná anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ó wá ní iná ńlá dájúdájú ọlọ́wọ́n ọba ìdá haram ala qawmin akilẹ̀ṣe tó bá ṣe léèwọ̀ yìí pé káwọn èèyàn máa jẹ nǹkan haram alim samana nǹkan yẹn náà wọn gbọ́dọ̀ tún ta ká máa gbowó rẹ̀ so ló jẹ́ pé ọlọ́run ọba ó sọ ọ́ ní tó clear ní alukoran kó ń ṣẹlẹ̀ ẹlẹ́dẹ̀ fún wa léwọ̀ mùsùlùmí ò ń ṣẹni tí ó máa dí nínú ẹlẹ́dẹ̀ pé kó ló ń tẹ ẹlẹ́dẹ̀ gbogbo tí ọlọ́run bá ṣe jíjẹ rẹ̀ léèwọ̀ fún wa nǹkan yìí ń ṣe nǹkan tí a máa ta òkú ń bete ẹni tó ń sinra tí ẹran ẹ wá kú àbó ń sin adìẹ adìẹ ẹ wá kú ó wá lórí nǹkan tí ó ra ń pọkú lówó ẹ bóyá ó fẹ́ lo fún nǹkan kan tó wá wò kó fẹ́ lo fún èèyàn ò gbọ́dọ̀ jẹ́ èèyàn ò gbọ́dọ̀ ta kẹ́ra ló ná owó yìí òun ló fa tó jẹ́ pé àwọn sàábì anábẹ́wà muhammad sallallahu alaihi wa sallam njọ́ kan wọ́n ń béèrè lọ́wọ́ anábẹ́wà muhammad sallallahu alaihi wa sallam pé ilé ọlọ́wọ́ ọba kí lẹ fẹ́ sọ nípa ọ̀rá ẹran ògúnbete ṣáàlè lò ṣáàlè ta anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ni rárá wọ́n haram èèwọ̀ ni fún yín láti ta ọ̀rá ògúnbete àwọn sàábẹ́ ń sọ ìtàn máa ń fi ọ̀rọ̀ ògúnbete ṣe wọ́n ní ọ̀rọ̀ ògúnbete yìí fa iná tudhan bíi aljulud wọ́n tutla bíi asófòlù wọ́n máa ń lò ó láti lè fi tánì awọ tán bá tánì awọ wọn ó fi kún bákan náà àwọn ibi tó bá ń jòbi ọkọ̀ ojú omi wọn a máa lẹ́ mọ́ ojú ẹ̀ láti lè fi di bákan náà wàyí stress bí wùbí anas àwọn èèyàn a máa lo ọ̀rá yìí láti lè máa fi tanná anabisọ̀lá salamilá huwa haram èèwọ̀ ni fún yín láti máa ta lórí sọ pé iná lá ìdá haram àlàkà omi tọ́lọ́wọ́n bá bá ṣe léèwọ̀ fún àwọn èèyàn akílẹ̀ ṣe yìí ìgbé kan má jẹ nǹkan haram aleikum samana owó rẹ̀ náà ti dèwọ̀ fún wọn so ló jẹ́ pé ọtí a gbọ́dọ̀ mú bẹ́ẹ̀ la gbọ́dọ̀ ta ṣùgbọ́n lára nǹkan tí ba nínú jẹ́ olè ẹ̀rẹ̀ ni tó pèrè ní mùsùlùmí ó lè pèrè lálàájá gan ẹ̀rí tí ó gbé igbó ọtí kalẹ̀ bákan náà yóò sì tún máa sẹlibrétì rẹ̀ ní wọn lára àwọn ẹ̀yà súnà ẹ̀yà sálàmù bóòlù èyàn ó ṣe máa tọ́ títí ó jẹ́ ìyá súnà at least n tó clear ní alukur'an ọlọ́wọ́ bá ní namal khamru wal maisir wal ansob wal azlam rijsun min amali shaitan ọlọ́wọ́ ní ọtí tẹ́tẹ́ títa ní bákan náà òòṣà bíbọ ọlọ́ni gbogbo àwọn nǹkan ìrísùn ẹ̀gbin ni min amali shaitan ní ṣéṣù ni fashtanibuhu ẹ jìnà sí la'allakum tuflihun nítorí kan lè ba jèrè wájú ọlọ́mọba ó túmọ̀ sí pé ní tí ó jèrè sáwọn nǹkan wọ̀nyí tí ayé fẹjúmọ́ tó ṣe pé ń torí pé ń wọ ọrọ̀ ayé onírú business tó ń máa ṣe nìyí tó bá ń kó jọ láyé ń bí báyìí ìyà náà ní kó jọ fún rẹ̀ kọ́lọ́mọba subhanahu wa ta'ala kí ó ṣàánú wa ọlọ́nfọmọ tó rà gẹ́yìrà báàgìn wàdà áàtì ẹni tí ìnira bá wá mú tí ò rí tí ò jẹ tó ṣe wípé èyí tí eku lébi àfikójẹ òkú gbète èyí tí eku lébi àfikójẹ eré ẹlẹ́dẹ̀ tí ò bá jẹrẹ ẹlẹ́dẹ̀ yìí ní tó kù ní pé ó kú lébi ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala wá dẹ̀ fún nípa wípé ó lè jẹ́ ṣùgbọ́n jíjẹ rẹ̀ náà rírà bá rí gbọ́dọ̀ jẹ́ ni tó ṣe wípé ó wù ú láti jẹ́ tó ẹ̀ ló jẹ́ pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ṣe tán nǹkan tọ́lọ́wọ́ bá ṣe léèwọ̀ tó wù wá ṣe a wà fẹ́ sá sí abẹ́ necessity kan bọ̀kíní ẹ̀gẹ́gẹ́ fúnra ẹ̀ wù wá ṣe a lè tan àwọn èèyàn tá à ń sọ fún ni a lè tanra wa ká máa ti sọ pé a tan ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó ṣe kóhun ló mọ kọ̀kọ̀ sọ ẹlòmíì ìwà àbàjẹ́ wù ú ṣe ó wù láti máa lo àwọn àyè pátípátí tọ́lọ́wọ́ bá ní ká má dé ṣùgbọ́n yóò fẹ́ sá sí abẹ́ necessity kan lọ́lọ́run fi sọ yí pé fàmọ́ tó ra èyí tó ṣe pé necessity ló bá ti rírà báàgì kò ń ṣe ni tó ṣe yí pé nǹkan yẹn wàdà áàdì kò ń ṣe ni tó ṣe pé ń kọjá àlà ọlọ́run ọba subhanahu wa ta'ala fa ìdàlọ́ àgọ́fúrú rọ́hìm dájúdájú ọlọ́run ọba ọba aláforíjì ni ọba olùkẹ́ni so jẹ́ pé àárín ìta gbọ̀rọ̀ gbọ́yé ni àárín pé ọlọ́run ọba sọ fún wa nípa ẹni tó bá ti lọ síbi yìí ìṣẹbọ tí wọ́n fọ́ọ̀sì ẹ̀ tán fẹ́ pa tó wá ṣe ẹbọ yẹn torí ẹ̀ ọlọ́wọ́n bá ló wá ṣàforíjì fún yàtọ̀ fẹ́ni tó ṣe pé ó ń bẹ̀rù nípa pé tó ń wo bá ṣe nǹkan tán náà ṣe wọ́n lè pa àwọn pẹ̀lú oògùn kan eléyìí kò sí pílẹ̀sì fún ṣùgbọ́n bí àwọn ọ̀bọ̀n síyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan tán lè fi pààyàn ní físíkù kínní yàtọ̀ fún pé à ń sàṣìyàn tó wáyé pé torí ẹ̀ yẹn fi ṣe nǹkan ẹ̀pọ̀ yẹn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní ilà man okria wọ kọ́lbù mutma inú mi ìmọ̀ wàlákin man ṣáà mi kú fèrè sọ̀dọ̀rà ẹni tó ṣe pé ọkàn tiẹ̀ ní òun gan fún rẹ̀ ó yọ sí i ọlọ́run fa àlẹ́ bùkátà òpin alá ìwàlẹ̀ ọmọ àdáàbùn amin ìbínú ọlọ́run ó máa bá wọn yìí bẹ́ẹ̀ ni ìyà tó tóbi yẹ ẹlẹ́tẹ̀ẹ́ lérò yóò máa jẹ́ titi wọn bẹ́ẹ̀ ọlọ́run ọba tún sọ ń pa nǹkan tó ní ká má jẹ́ ń bí ẹni tó ṣe pé necessity ló tì kò rí tí è jẹ́ kàkà bẹ́ẹ̀ ikú ló kù fún so yóò ṣe yóò jẹ nǹkan yẹn ṣùgbọ́n jíjẹ náà yóò rọra jẹ níwọ̀nba ni kò ṣe pé tá a wá dì í nípa pé a ìgbà tó ti ní necessity ni so necessity yóò wá di tó pọ̀ yóò ti di báadín ó ti di ẹni tó wù ó ti di aádín ó ti di ẹni tó ń kọjá àlà ó ti kúrò necessity so ló jẹ́ pé òfin ọlọ́wọ́n ba nǹkan tó ṣe kó clear tí yóò sí ìrújú ń bẹ̀ ni àfẹni tó bá fẹ́ dá ìrújú kalẹ̀ fún rẹ̀ àfẹni tó fẹ́ tirẹ̀ bọ́nú àánú nítorí àwọn justification kọ̀ọ̀kan tó fẹ́ máa wá fún àwọn ìwà àbàjẹ́ tó ń wù sọlá ọba subhana wa ta'ala ni tó pé necessity ló ti láti lọ jẹ nǹkan yìí fa iná lọ rọfóró rọhìn ọlọ́run ọba ọba aláforíjì ni ọba olùkẹ́ni abẹ́lẹ́wọ̀n ọba subhana wa ta'ala kó ṣe àforíjì fún ẹnì kọ̀ọ̀kan wa àwọn bí tá a kù sí kọlọ́ọ̀bà kó tún wa ṣe kọlọ́ọ̀bà sùpánà wa tààlà kó ṣe àbójúkò fún ẹnì kọ̀ọ̀kan wa torí pé gbogbo apáta ẹ̀rù ẹlẹ́ṣẹ̀ ni wa ntọ́lọ́wọ́ bá dẹ̀ fẹ́ fún wa tó nífẹ̀ẹ́ sí òun náà ni ká máa jáwọ́ bí àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ tá à ń ṣe ká máa lọ sókè nínú ìmánì ká máa jẹ́ni tó ṣe pé yóò máa jáwálẹ̀ nínú ìmánì wa abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kò ṣe àlékún ìmánì fún ẹnì kọ̀ọ̀kan wa كفية سواري سوري جونر وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم عارض الجنسي now kí ni implication ni pé àti ìdarí sí kìí tó dáa àti tí ò dáa lọ́nà ọ̀gbọ̀n ní ìlú làwà a rí pé at times àwọn nǹkan máa ń ṣiṣẹ́ kan tí àwọn ìgbà tó wọlé láti pọ̀ tàbí nǹkan bẹ́ẹ̀ ni ó ń ṣàbà àwọn ọmọ ọmọ ṣẹ́kù ẹgbẹ́ yìí for example àwọn àwọn tó bí ẹni tó sọ fún yìí iṣẹ́ tó fi ṣe sẹ́yìn àwọn ìgbà bó ṣe bó ṣe ló àwọn àwọn òbí bí àbí kò fi ọ̀ àti ìgbàdúrà máa fún yọ̀ lórí irú owó yẹn ṣe máa ní. Nam alhamdulilah salatu salam ala rasulillah abad ẹni tí ó ń ṣiṣẹ́ aram tí àwa wá ṣiṣẹ́ aláàlú fún tó wá sanwó fún wa lára owó haram tí ó rí oṣù tó kan àwa pẹ̀lú ìyẹn ààrẹ ní láti máa ṣe ìwádìí ìyẹn àṣejù níbi ọ̀rọ̀ ẹ̀sìn ni torí pé táwa wòye kò sí owó tá a máa fẹ́ gbà mọ́ torí pé ẹni tí ó sanwó fóun táwa wò pé owó títí ẹ̀ owó àdáàlì ni ẹni tóun bá ṣiṣẹ́ tó sanwó fún òun ṣe bísíǹsì aláàlì lòun náà ẹni tí ó yí ẹni tọ̀hún yẹn náà bá ṣiṣẹ́ tó sanwó fún ṣe bísíǹsì aláàlì ni so èèyàn á tirẹ̀ bọ́nu wàhálà débi pé èèyàn fẹ́ ní gbowó lọ́wọ́ anybody mọ́ bẹ́ẹ̀ ni ẹ̀dùn fẹ́ tajà fún anybody ẹ̀dùn fẹ́ ṣiṣẹ́ fún anybody so eléyìí ti ẹ̀sìn làbọ̀ alọ́run onírú ilé ẹ̀ tó bá dẹ̀ ló ń fẹ́ gbérú gbèsè ayé bẹ́ẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ aládàáda lẹ́ni ọ̀làwà. báwo ni bí èèyàn ṣe lè gba ilé ìtura ìyá bíbí àdéhùn náà ẹni tí ó ń ta ọtí tó jẹ́ mùsùlùmí bó ni kí a ṣe bá relate àkọ́kọ́ ò ní pé a torí pé à ń rí owó lọ́wọ́ ẹ̀ ká ṣẹlùkù láti sọ wípé bóyá iṣẹ́ haramu ló ṣe a gbọ́dọ̀ jẹ́ kó mọ̀ wípé eléyìí nǹkan haramu ni bákan náà ààrin tó súnmọ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá ń ṣe irú àwọn bísínẹ́sì báyìí wọ́n á sì níbòmí náà tí owó ti ń wọlé fún wọn sẹ́lẹ̀ ìlú fà tó jẹ́ pé èyí ò lè sọ yí pé a lè gba owó tí èèyàn bẹ́ẹ̀ bá fún wa tí a bá lágbà ní títí àti fi lè ṣe àtúnṣe ẹni yẹn eléyìí nǹkan tí ó dá ni bóyá tó bá rí gbàgbà yóò fi bísínẹ́sì yẹn lẹ̀ eléyìí ni tẹ́kọ̀ọ́ ọ̀fátúwà òun ni wípé that is tí yóò jẹ́ òfin tí àwọn àfọwọ́mọ̀ dálẹ́jọ́ ní ọ̀pọ̀lọpọ̀ gbà ó ní pé ẹni tó ń ta ọtí àbí ó ń yáyàn ní owó èlé tó bá fún wa ní nǹkan tí a lè gbà ni tí a bá kọ́ bóyá o kọ́ nítorí wípé kíkọ́ wa yóò rectify ẹni yẹn ó lè torí ẹ kó mọ̀ ṣe àwọn nǹkan báyẹn mọ́ so kò jẹ́ bí àárín yẹn náà bí ó ṣe jẹ́ ọláwà. ẹni tí ó jẹ́ tó ń dálẹ̀ bíi bank tó jẹ́ cleaner. náà ẹni tó jẹ́ cleaner àbí ó ń gbálẹ̀ àbí driver fún àwọn ibi tí wọ́n ti ń yí owó èlé eléyìí ò kì í ṣiṣẹ́ aláàlì iṣẹ́ haramu torí pé gbogbo nǹkan tí ọlọ́run bá ṣe ní èèwọ̀ máa contribute sí promotion kan yẹn ó ń bẹ ní abẹ́ àtàwọn alẹ́ gísmọ̀ ọ̀dọ́wà ìmọ̀ràn ẹ̀ṣẹ̀ àti ìbàjẹ́ àti kọjá àlà lọ́wọ́. tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ti òṣèlé o abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kí ó ṣàmì nìkọ̀ọ̀kan ó ṣe àforíjì àwọn ìṣẹ́ wa wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanahu wa ta'ala alhamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu وعليكم